كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى نيتي توفيق الله سبحانه وتعالى أشي صلاتكم نبوة محمد صلى الله عليه وسلم بعد صلاتنا عبد المبارك وما بام على إلى النبي أتى صحابة أتي وقوات وبتلي لنا وجل محمد صلى الله عليه وسلم títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde ọ̀kẹ́yàmù. gẹ́gẹ́ bí àwọn àlàyé nírú àkókò báyìí ní gbogbo orú ọjọ́ báyìí tọ́lọ́ba fún wa ní àǹfààní rẹ̀ tí a sì fi ń gbé àwọn oríṣiríṣi ọ̀rọ̀ yẹ̀wò láwọn àkókò kọ̀ọ̀kan. àárẹ̀ ìfọ̀tara àwọn àkókò eléyìí tí a máa lò láti ní báyìí àwọn tí a fẹ́ máa gbé yẹ̀wò òun náà ní tó ní ṣe pẹ̀lú masáàlú nìkan àfẹ́lọ́kọ̀ọ́ afẹ́láyà ìlànà wo ní Islam pàdé sí ìkàlẹ̀ ẹ̀kọ́ wo la gbọ́dọ̀ lọ́ọ́ lò láti fi lọ́kọ ẹ̀kọ́ wo sì ni obìnrin náà gbọ́dọ̀ máa lò láti lè máa fi ní aya Islam ó gbé gbogbo alámọ̀rí kalẹ̀ pẹ̀lú ètò àti pẹ̀lú ìlànà tàwa láwa fẹ́ jẹ́ mùsùlùmí dáadáa lóòótọ́ tá a sì fẹ́ tẹ̀lé tọ́lọ́run lóòótọ́ ìlànà àti ètò tí ọlọ́run ọba wa gbé kalẹ̀ òun náà la gbọ́dọ̀ máa tẹ̀lé kọ́lọ́mọṣà fún wa ní àgbọ̀ ìyọ̀rọ̀ náà kó sì fún àwa náà ní àsọyé gbogbo àtọ́lọ́gbá ní amágbére o síwájú ká tó máa wá lọ a kọ́kọ́ fi nǹkan kan nílẹ̀ fún wa ìjẹ́ kí ni nǹkan náà ó náà ní pé àwa mùsùlùmí ìlànà ìsìnkú ọlọ́run ọba wa gbé kalẹ̀ fún wa òun náà ní pé ń jọ sí ọkùnrin bá ti ń dàgbà níbi kú bàlágọ̀ tó sì ti láǹfààní àníyàwó ìsìláàmù fẹ́kọ̀ fẹ́yàwó níjọ́ tó bìnrin náà bá ti bàlágọ̀ ìsìláàmù fẹ́kọ̀ òun ló níyàwó. النبوة محمد صلى الله عليه وسلم النبي يا معشر الشباب يا معشر الشباب ó ní mo pe ẹ̀yin ọ̀dọ́ àwọn tá a ti máa ń pè lọ́dọ̀ òun náà lè lọ sí bàlágà ọmọ seventeen ọmọ eighteen ọmọ twenty ọmọ twenty one bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àníbi ni mo ti sọ̀tọ̀ àánú kùnú bẹ́ẹ̀ ẹ́ pẹ́lẹ́ yìí ọ̀dọ́ ni mo pè é gbogbo ẹni bá ti ní kápá káfẹ́yàwó nù yín fàlẹ́ ẹsẹ̀ dáwọ́ wáyé alábìlẹ́sẹ̀ rẹ̀ níbẹ̀ ni ó lọ ìfẹ́yàwó ní ọ̀dọ́ èyí ọ̀dọ́ ọmọ eighteen ọmọ nineteen ọmọ twenty twenty one twenty two twenty five anábìlẹ̀ yìí tó bá ti ní kápá nù yín kó lọ fẹ́yàwó ǹjẹ́ kí ni kápá tó lè fẹ́jì ni tó bá ti ní kápá pé a mo ti ń ṣiṣẹ́ mo ti ń lówó tíyàwó bá ní owó oúnjẹ wá wọn rẹ ti wà tó bá rẹ ìyàwó mi ní tí ìfi tọ́jú rẹ ti wà ilé tá a máa gbé àǹfààní àti gbalé àbáǹfààní àti kọ́lé ó ti wà ìkápá kọ̀ọ̀kan ní ojú kọ́kọ́ pọn dandan ìkápá kejì tó yẹn ti ní kápá àti ìdìbò bẹ́ẹ̀ ni ló pọ̀ anábìíní tó bá ti ní kápá yìí nínú ẹ̀yìn ọ̀dọ́ fẹ́lẹ̀ yẹ jẹjẹ òwòjì kó lọ́ọ́ lè má lò tó bá jọ́kùnrin ló ti ní irú kápá báyìí lọ́ọ́ bó bá ti sobìnrin náà ní kó náà lọ ní malè ìdí ni pé kéèyàn wà kó mọ níyàwó àdámọ́sán bẹ tá a ti dámọ́ mi ènìyàn tí yóò máa béèrè lọ́wọ́ rẹ̀ tí ò bá ti wá lọ rí níyàwó ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó sì ti kọ́ àkọọ́lẹ̀ nínú alukur'an ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a as-sabila olúwa ní ẹ má sùn má zìnà ẹ má sùn má because àṣìṣùn má yóò di ẹ̀ṣẹ̀ ẹlòmíjì ó bá darí omi ọlọ́run ní a má sùn má ni kò ní a má ṣe ọ ọ̀pọ̀ yín mu torí pé tọ́ ọ ti sùn má o gan ni ó di ọ ṣe tó ọlọ́run tó ní ọmọ sùn má o gan kódà adẹ́gbọ́lọ́wọ́ ọba gbé ọ̀rọ̀ nìkalẹ̀ dáadáa fún òfin ṣe jìnnà náà torí tọ́ ọ bá ti sùn má o ní ṣe sísúnmọ́ rẹ àìmọ́ṣe rẹ àánú ọlọ́run yóò yàgò tó rà dààmú dààmú lẹ́yìn sọ̀rọ̀ wa ní zina láti ẹ mẹ́ṣe innahu kana fahisha ìbàjẹ́ ni lórí ilẹ̀ wọ́sá àtẹ̀lẹ̀ ó tún wá burú lójú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ torí àdánwò àti àgbákò tí èèyàn máa ń ṣe bọ́mẹ́. àwa ní ẹ mẹ́ṣe zina àdámọ́ta ti dámọ́ mi nìyẹn ni pé mo bá ti ń dàgbà táwọn ibìkan tó ti ń bà lára ara ó máa béèrè pé mo nídìí obìnrin obìnrin náà ara tiẹ̀ ló máa béèrè pé mo nídìí ọkùnrin bó bá lóun ò ní níyàwó kí ni yóò máa wá ṣẹlẹ̀ jàmá àbàyìmọ̀ ni kó má padà lọ nílé ìdìbò lànàbíwá Muhammad sallallahu alaihi wa sallam ti ní pé yá ma'ashar ash-shabab ẹ̀yin ọ̀dọ́ mani tatọ aminkum alba ẹni bá ti di kó o ti ní ká fa ká náwó lórí obìnrin nù yín fẹlẹ ẹdájà wà kúrọ má nù yín kó tètè lọ níyàwó torí tí òun ẹyẹ máa wá àwọn ọmọ ọ̀dọ́ tá àwọn àwọn tó wà nínú stéèjì tá à ń dákọ yìí nígbà tá à ń dárúkọ stéèjì nílẹ̀ kan yóò sáko làákàyè mi yà kí láfa àwọn yìí kọ́mọ seventeen lọ́márì kọ́mọ eighteen years lọ́márì ẹ máa wo àwọn ọmọ tí wọ́n ń bẹ nínú éèjì báyìí ẹ máa wo bí wọ́n ṣe máa ń fẹ́ ṣe pẹ̀lú bèèrè ẹ ti rí i pé àdámọ̀ ti ń béèrè lọ́wọ́ wọn bí kan fẹ́ máa bọ́ ọmọbìnrin ṣeré pa wọ́n fẹ́ máa lọ́mọ́ra wọn kan ti máa múra wọn ní girlfriend kan ti máa ṣe gbogbo ẹ̀ kan ti máa kọ àwọn love letter sí rárá wọn kódà àwọn ọmọ tẹ máa lọ́wọ́ àwọn secondary school ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tó wà láwọn secondary schools wọn wọ̀nyí ọ̀gọ̀rọ̀ wọn ninety percent wọn ò mórí wọn nù láwọn yìí ten percent ta yọ lẹ́hìn gan kó ló fẹ́ pọ̀ pé àyíká ọlọ́run ní àyà ṣùgbọ́n tí wọ́n bá ti wà ní àwọn ipò yìí tó ti wà ní irú éèjì yìí àdámọ́ yìí ó mọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ó wá kù síbi kálukú bá ti wá bẹ̀rù ọlọ́wọ́n ọba tó ẹlòmíì ò máìlì kan mọ̀ nǹkó lọ wá bí ó ti satisfy ọ̀dẹ̀ rẹ̀ zina ni ó ṣe ni ó lọ́dẹ aṣẹ́wó ni ó ní gẹ́fẹ́rẹ́ntì ni ó kò máìlì eléyìí rẹ̀ yóò máa mú ni kọlu òfin ọlọ́run ọlọ́run ọba zina ẹ má ṣe zina tọ́lọ́run ẹ má súnmọ́ zina tó sì wí kì í dà àwọn àgbàlagbà nìkan ní gbogbo gbàtẹ́yìn bá ti bàlá kọ̀ náà innahu kana fahishatan wa sa'a sabila ìdí nìyẹn ló jẹ́ sí islam ó encourage wa gan islam sì wá lójú kòkòrò gan sì ká jẹni tí ó níyàwó kóbìnrin náà ti jọ̀ọ́nù tí ó lọ́kọ. anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wa adigun ẹni tí ò bá wá nípa pánkọ́ tó yẹ pé lóòótọ́ òun náà rí i pé ara ti ń béèrè àmọ́ kò tí ì ṣiṣẹ́ kan lọ́wọ́ tó lè mọ́ lórí bóyáwó ó ṣẹ́gun àtọ̀ ṣiṣẹ́ pàápàá làákà ìdíyàn fi máa ń darí obìnrin gan lémọ̀ sí fọmọ mi ẹ̀sìn náà bí ọmọ twenty minute kan yẹ ẹ̀jọ́ sì ti rán ti sànù rẹ̀ dáadáa sẹ́ni tí ò bá wá ní pápá àlóbi ní pápá mẹ́lẹ́mí ẹ̀tẹ̀tẹ̀ ẹni tí ò bá ní pápá nù ẹ̀yìn ọ̀dọ́ fa àlẹ́ yìí bí sọ̀wọ́ ó yà múra sáwẹ̀ ní gbígbà kó máa gbà wẹ̀ ká iná hu àwẹ̀ yìí ni yóò máa paná ṣáhàwà ara rẹ̀ tí ò fi ní lọ ní forí sọ̀rọ̀ náà. àwọn ọjọ́ tí ẹ̀ bá ti tètè la ìlànà tá à ń nábi là kalẹ̀ fọmọ yìí yóò rí ẹ̀kẹ́ ráwọn ọmọ tí ó lè fọwọ́ ṣe àti bí mo ti wà yìí tí mo fi márì á nfi eegun orí obìnrin kankan rí wàhálà yìí mọ̀ rí ẹ̀ kódà àwọn tọ́ba láwọn lọ ní kí ó nu wọn torí pé àdámọ́ ni ọ̀rọ̀ mo bẹ̀rù ọlọ́run ràn ọ̀rọ̀ olóbìnrin dé àbíkọ́lọ́ kó sàmìyàn ni àti kí yẹn ti tẹ̀lé ìlànà sí ìsìláàmù ìgbé lálẹ́ so ìlànà sí ìsìláàmù wa láàlẹ́ là ń sọ yìí ìkìlẹ̀ gẹ́gẹ́ ní pé tọ́mọ bá ti di pé òkè ó ti rí padà lọ sí mẹ́rin lọ́wọ́ kó lọ rí lọ́kọ kó lọ rí láyà gbogbo nǹkan bíi tí ò bá lè máa ṣe lọ́wọ́ àbí tó fẹ́ ṣe kó máa ṣe lábẹ́ kó lọ́kọ ó láyà yìí náà àmọ́ ṣètò ọ̀hún ní tẹlifíṣì ìbílẹ̀ nínú tí ṣètọ́ọ̀nù ti da ọ̀rọ̀ ọ̀hún mọ́ wa lójú ní gbàgede tá à ń sọ yìí ṣètọ́ọ̀nù jẹ́ ká rí kinní kan láburú kéjì táburú kó jẹ́ ká rí pé kọ́mọ mọ́ ń lọ léèwé lọ́wọ́ kẹ wálẹ̀ ń ṣe ìyàwó fún ọmọ ń lọ léèwé lọ́wọ́ ẹ wálẹ̀ ń fi lọ́kọ́ à ṣètọ́ọ̀nù jẹ́ ká mọ́ rí ní ìrì fagbákó àbájáwò ní wa láìpẹ́ ti fo wọn kódà kò torí pé kìíní kan reality kan ti wá náà mọ̀ tá a gbọ́dọ̀ sanra wa tẹ́lá àwọn ọmọ sábà láwọn lọ skul bí i hundred level ló wà ní two hundred level ló wà ní gbogbo wọn náà lọ́mọ ní boyfriend and girlfriend. ìjẹ́ èrò pẹ́ ń sá fún gbẹ́ ẹ̀fẹ́ tí kìíní kan máa lọ ìdí ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi. ìdókò kù tó yẹ kó lè kú òun bẹ́ẹ̀ káwa sọ wọ́n sì mọ bára wọn sùn kí wàá ló tún wá kú jẹ̀mọ́ àti ẹwà níbẹ̀ wá sí ìyàwó fún gbà náà ìsìláàmù sì gbé gbogbo ẹ̀ kalẹ̀ létò létò táàbí ní kọlu òfin ọlọ́run ìkànnì àwọn ọ̀rẹ́ wa kan ní owó ìlú bẹ́ẹ̀ náà ló nífẹ̀ẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì àwa ń sọ̀rọ̀ gánjọ́ kan lọ sọ́dọ̀ wọn lójọ́ náà lójọ́ náà àwọn ọmọ ìyá lẹ́yìn náà àwa dọ́rọ̀ lẹ́ni lẹ́kítọ́rà wa náà ọ̀rọ̀ wa débi irú ọ̀rọ̀ báyìí ó bá ní a ó ní ẹ̀mọ́tẹ̀ lọ́bi tẹ́ ń lọ àwọn lẹ́túlẹ́ǹtì bíi táwọn àwọn ò dá yín lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ní ẹ dára lẹ́kọ̀ọ́ kárí ó ní ọdún táwọn wáyé fún wọn sọ̀tà àwọn ọdún táwọn ti lò ó lọ́dún táwọn tẹ̀sẹ̀ wà nígbà àwọn ọmọdé ẹ̀ zoom sí skul ńgbà náà kan wọ́n lẹ́nu ó lè mọ́ ti ju oṣù mẹ́rin nígbà náà lọ ó ní àwọn ọmọ tó ṣe pé wọ́n ti ní oyún gangan báyìí confam bí oyún táwọn confam ẹ̀ ní clinic hospital tó jẹ́ ti ti university ó láwọn ọmọ sì ti lọ bíi bíi thirty seven àbí thirty eight lóko ìjọ náà káwọn confam báyìí o ó láwọn àìwá mọyé àwọn ọmọ míì táwọn ò tẹ̀ níbi ṣe tẹ́sì fún bóyá mi ti lè tẹ̀lé ibi lọ yọ tiẹ̀ bóyá mi àwọn anígbò lẹ́yìn náà ṣe ń mọ̀ tẹ́fì ni ó ní bẹ́ẹ̀ ni wọ́n kàn máa complain pé kíní gan-an táwọn náà ni táwọn bá gbọ́ lọ àwọn ti mọ̀ sí tẹ́sì táwọn kọ́kọ́ lọ ṣe mọ̀ èmi àlè ló bí èmi àlè láàrẹ ń gbóná èmi àlè lè kíní kan ìgbà ó ti lóyún òun lóyún o ẹrú lóyún náà ní ṣé nígbà tó dé kò sí sẹ́yìn ẹ̀ka bọ̀dá kan ní ìkó parí náà nù àdámọ́nù tẹ́tíwájú bẹ́ẹ̀ kejì àwọn ọmọ sọmọ wà yunifásitì àbáyé wọn sọ fún wa pé àwọn kan tó wá wà sí pé àwọn oṣù ẹ̀ṣọ́ ọmọ hundred level wọ́n ti wà lọ́mọ bíi three hundred àwọn ọmọ four hundred twenty midi bẹ́ẹ̀ parí tán ó láwọn èyí ìgbésí ayé lọ́kọ láya gbẹ́ngbẹ́ tiẹ̀ làwọn ń gbé tí o pé òun àtọkùn ni wọ́n ti jọ gbalẹ̀ kan náà wọ́n jọ máa gbé òun ni ó máa fọṣọ rẹ̀ òun ni ó máa dáná fún un gbogbo bí ọkọ àtìyàwó ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe máa ṣe ìyàwó bá dìde lè padà ẹ hostel náà ló wà hostel náà ni àbí eléyìí náà délé tẹ náà hostel náà ni ẹ wá wo ìmọ̀ àtàgbọ́kọ̀ àtàdánwò tó bá wà ní pé àwọn méjèèjì tá a ní ń gbègbè ṣe ayé lọ́kọ láyà yìí kìí ṣe kán fẹ́ fẹ́ ra wọn in future o tó bá di pé kan ti parí nínú wọn tọ̀ ó tán náà nu kálukú wọn lè padà wá lọ márì wọn tó wá níjọ gbàgbé ara wọn sì máa ní kọ́ńtàkì ara wọn lọ́wọ́ pé ah, ah, àgbọ̀dọ̀ ojú tó ti mọ nínú ògbọ̀dọ̀ ló wù wọn nímọ̀ ẹ̀wọ̀n bá fi ń fi ìbàjẹ́ lọ́lẹ̀ nínú ayé kíní ìlú mọ̀ wá kọ̀ǹtínú ìlú mọ̀ wá kọ̀ǹtínú so islam tó ti tètè ní ẹ̀yìn ọ̀dọ́ kẹ ní kẹ mari ọlọ́run ọba wa ti máa ní sọ tó fi sọ̀rọ̀ iṣẹ́ náà lẹ́bùn Muhammad sallallahu alaihi wasallam olùwàṣọ ọlọ́run ọba tí ń dẹ̀dá ó mọ̀ onímọ̀ púpọ̀ ó mọ̀ pàǹtí ńlá ó mọ̀ kí ló ń dá sí wa lára ó mọ̀ kí ni ta níbi ó mọ̀ kí ni tó ṣe pé kò sí bá a ṣe lè ṣe tó àdámọ́ mọ̀ bí wa àwọn kankan bẹ mo gbẹ́sìn yóò débẹ̀ àdámọ́ béèrè onírú táwọn yìí mo bẹ̀rù ọlọ́run ò débi ọ̀rọ̀ olóbìnrin dé àdámọ́ ni yóò béèrè lọ́wọ́ rẹ̀ àbí kádìtì wá rẹgúléètì ẹ̀ níbọ̀ lọ́wọ́ ọba wa tó gbé kalẹ̀ gbogbo àwọn tá a bá ń láwọn ọmọ ọ̀dọ́ lọ́wọ́ àwa tá ní wọn àwa tá jóbi fún wọn àbí tá bá ń jẹ́ fún wọn ẹjẹ́ àmọ́ tọ́ wọn sọ́nà ìbàjẹ́ yìí ti pọ̀ lórí ilẹ̀ ìbàjẹ́ yìí ti wá di ó ti wá kálé ó ti wá kákó kò wá bẹ́ẹ̀ síbi tẹ́ ẹ mọ wọ̀ mọ́ tẹ́ ẹ̀ ní mọ rí àwọn ìbàjẹ́ ọlọ́kan òjọ̀kan yìí láàrin àwọn ọmọdé wa ìyẹn ló fi yá sí nínú Islam nínú ìgbà mẹ́ta ń pè ní àbọ̀ àbúgbà àríyá ó ní ká máa sọ pé afẹ́ máa jẹ́ padà mọ̀dá ẹ èmi ò ní níyàwó láyé èmi náà ò ní lọ́kọ ẹ èmi ò fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú obìnrin ẹ èmi náà ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin ọlọ́run ọba ní rọ̀bà ní yàtà mùsàdà òwúhà ọlọ́run ní jẹ́rí gbèjì ayé ìlọ́kọ ìdíláyà wọ́n dá a lẹ̀ fúnra ara wọn ni o ẹ̀dùn ní dídé mi ní padà ọlọ́run ní wọ́n dá a lẹ̀ fúnra ara wọn ni ìtọ́jẹ́ ti ní mẹ́mẹ́ ìjọ ìmọ̀ pé kẹjọ ní bẹ́ẹ̀ ni pé àwọn tá a wá rí tán máa ń ṣe kínní láyé lénìí à ń padà ń wá rí àwọn ọmọ obìnrin tí ń bẹ lábẹ́ wọn wá ń lóyún bóun náà ti wá ń lóyún kókò káwọn ọ̀gá wọn mi wà máa rúyọ àdámọ́ ní ìgbésí ayé àní lọ́kọ ìgbésí ayé àfẹ́ láya ìsìlámù fẹ́ èyí tó wá burú jù ni pé kò mọ̀ ká mọ̀ ní o má rí mi tí ì o tí o tí rẹ́dì o sì ń lọ́mọ lọ́mọ tó wọn bá sùn ìwọ náà ló tí rẹ́dì ọ̀ ń wọ́kùnrin lọ kí ló ní tá a ti tó o ní bọ́lọ́hún ọba wa ti gbé ìtàlẹ̀ àdámọ́ ni láàárọ̀ máa nábì àdámọ́ ọlọ́run ọba ló fi ìṣúra láàárọ̀ tó wá sí a mọ́ wa a nílànà tí ìsìláàmù gbà fi gbé ìkàlẹ̀ a mọ̀ sí àwọn ọmọ yìí lòkọ́ ni tó bá ti ló yá kúrò àfún àlà lójú àmọ́ gbogbo jẹ́rí tó bá ti kọ́ ọmọ bá ti ń sọ pé ó ti kàn kàn yín lọ́rọ̀ òun ìwọ̀nba ní kẹ́ ẹ máa fásúwèdì ẹ̀ tó ládàámọ́ ni kíní ìdì tún máa ń jura wọn lọ lára èèyàn kọ̀ọ̀kan ó máa ń yàtọ̀ lára èèyàn tí èèyàn gbà mí. ìkànnì àwọn abáwà kan ló fẹ́ẹ́ ti wá àtijọ́ kan ó ní ọ̀rọ̀ kálá fẹ́ lọ́kọ abẹ́ ńláyà bí ìgbà tẹ́ bí oúnjẹ ń pààyàn náà lòun náà ti máa ń pààyàn méjì ṣe é pé ẹni tó bí oúnjẹ ń pa tí òòrùn jẹjẹ irú wà tí wọlé ẹka ṣe mú tí òbí ní tẹbi òbí ní pa ṣé wà sí rẹ wà kò sí wà sí ọ̀ràn a máa ti wà sí pé tẹbi ń pa pé àṣàkùn èèyàn máa ń bẹ̀rù ọlọ́run náà ni èèyàn máa ń bẹ̀rù ọlọ́run ni kó máa jẹun kò sí wà sí tá a máa ń ṣe fúru wọn kọjá pé tẹ ẹ bá ti lóúnjẹ lé ẹgbẹ́ jáde gbogbo jẹ ni wà sí ọ̀ràn bẹ́ẹ̀ náà ni táwọn èèyàn ti lọ́rọ̀ obìnrin ti kàn lọ́rọ̀ wọn wá sí wá sí mi pé ah, wà á ní sùúrù náà ni wà á bẹ̀rù ọlọ́run náà ni àwọn kì í bá ti gbọ́ lè dúró dáa ẹ kàn máa rí i pé ojú rẹ̀ ò ní kú lára obìnrin ojoojúmọ́ ilẹ̀ máa rí kéèsì obìnrin kíní kan òun obìnrin kíní kan òun àti obìnrin kíní kan obìnrin ṣe kíní kan tí wàá mọ misbehave torí pé n tó ti fẹ́ ṣe nìyẹn tí o bá wá sí kápá rẹ̀ àrẹ́bí wa gbà tí bá ń gbàwẹ̀ dáadáa torí pé bí bá fi ń pààyàn ara náà ò ní máa le púpọ̀ ara ìwọ̀n máa wálẹ̀ lànà bí ṣe mú mọ́ràn máa gbàwẹ̀ wá àmọ́ tó bá wa lójú láyé nínú ni pé ọlọ́mọṣá ṣàánú wa àwa tá a bá lá Islam dání tá a fẹ́ ṣiṣẹ́ fún Islam tá a fẹ́ máa dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa Islam agbègbè yìí ẹ̀dá pẹ̀lú àwọn ọ̀pọ̀ àwọn èèyàn tá a kéèjì ẹ̀ torí ọ̀gọ̀rọ̀ nǹkan lẹ́nu mi ò gbọ́yé mẹ́ ẹnu mi ẹ ọmọ tèmi gbọ́dọ̀ kàwé náà àwọn tí yóò dira wọn lọ́wọ́ kò dílé mi lọ́wọ́ fọmọ fẹ́ lọ ká lè paná jìnnà yìí lẹ̀ ká paná ìbàjẹ́ láwọn ọmọ ọ̀dọ́ ń wúlẹ̀ yìí àfi ká tètè ṣe kínní yìí ká tètè tọ́ wọn sọ́nà tó dẹ̀ bá tọ́ wọn sọ́nà wọ́n padà sí àdámọ́ ni àdámọ́ tọ́lọ́wọ́n ọba ti dámọ́ wọn ẹ tètè pè wọ́n jòkó ṣé ń tọ́ fẹ́ẹ̀rí bẹ́ẹ̀ lóyá já tètè gbé gbọ̀nà Islam ohun tó lọ́wọ́ bá sọ ni ó yàtá lọ fẹ́ ìdáwájá báyìí mo fẹ́ fẹ́ náà pé wá ẹ̀sùn wọn papọ̀ ẹjẹ́ náà máa bá wọn náà máa gbé ìgbésí ayé ara wọn lọ ìwọ náà gbọ́ bẹ́ẹ̀ ni èmi náà ó yá ọlọ́kùnrin ìyàwó rẹ̀ lọ́mọ fẹ́ fẹ́ wá ẹ̀sùn wọn papọ̀ kódà tẹ́yìn bàbá bá sì máa ràn wọ́n lọ́wọ́ tẹ́ bá sì máa fa àwọn kankan àwọn méjèèjì lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣé ìsìláàmù ní kẹ́yìn òbí yọwọ́ lọ́rọ̀ ọmọ ni kò ní kó bí tó tiẹ̀ tó lé ní mo fẹ́ sinmi pé á ah, mo fẹ́ yọ ọ́ lọ́rọ̀ ọmọ ọmọ rẹ kó tìmọ̀ tó bí ọmọ ogójì ọdún ó sì ẹ̀sùn dáyé gbé ẹ̀wù gọ́wà ẹ ọmọ twenty ọmọ thirty bàbá rẹ ti wọ̀rọ̀ mọ́ mọ́nítọ̀ ẹ̀ pé báwo wà ní mo lọ wà kí ló ń ṣe lọ́wọ́ kí ni báyìí kí ni báyìí ìtì ìsìláàmù ti là kalẹ̀ yẹn kò ní ẹni lọ́rọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀ràn wọn lọ́wọ́ náà níbi ọ̀rọ̀ wọn fẹ́ níyàwó náà kódà tó bá yẹ kẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbalẹ̀ wọn gbogbo eléyìí kò ṣe tó burú mẹ́rin àmọ́jẹ́ ẹ̀ bá ti tètè ṣe ojúṣe fún wọn àdámọ́ yìí ó béèrè lọ́wọ́ àwọn ọmọ nǹkan làwọn àmọ̀dámọ́ tó ládàámọ́ bí wọ́n ni pàtàkì jùlọ kẹ́kọ̀ọ́ ìsìláàmù bá tiẹ̀ ibi bẹ́ẹ̀ sí lára wọn ẹ̀yin lẹ́wọ̀ àmọ́ dá wọn lẹ́kọ̀ọ́ pé àbáyé ah, báyìí ẹ̀tọ́ ẹ gáìdì wọn wàláyé ọmọ ńlọ́kọ ọmọ ńláya kò dí kò dí kò ní kó má débi lé tí ó dé kò ní kó má sórí lé bí ó ṣe gbogbo a ah, tó bá bẹ̀rẹ̀ wá di kó lọ́kọ̀ ń sì ti di kó ń bímọ kò mọ̀ ní ṣe kíní kan mọ̀ kí ní jẹ́ bẹ́ẹ̀ ìgbà ń gan ni tún rọrùn. wallahi alladhi la ilaha illa hu bá ti ń sọ yìí mímọ̀ àwọn obìnrin tó ṣe pé ilé ọkọ náà wà ìmí ilé ọkọ ló ti wálé kíw ó sì bẹ̀rẹ̀ lé kíw ó fi ka ìdádi ó fi ń wà ó wà ilé kí o ilé abẹ́ ọkọ ló ti wà kò sì lọ lé kí kó tó kù ilé ọkọ tó ní kó òun ẹ lọ rí lọ́kọ́ ìkànnì àtúwá mọ àwọn ẹlòmíì kódà mo tún mọ̀ ẹ̀ tó ṣe pé obìnrin ni ó ń ṣe phd lọ́wọ́ báyìí ó ń ṣe dọ́kítọ́rẹ́tì rẹ̀ lọ́wọ́ báyìí ẹni tá a ti wì ilé ọkọ ló wà secondary school nìkan ló parí àwọn òbí rẹ̀ ilé ọkọ ló gbà lọ yunifásitì tó fi ṣe first degree ilé ọkọ ló lọ ló ń gbà tó parí first degree tán ilé ọkọ ló wà tó fi di kó ń ṣe masters díẹ̀ tó fi gbà á ilé ọkọ ló wà tó fi di kó wọ́n ṣe phd lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti tún mẹ́lò mí ìyóò náà sí nàìjíríà báyìí báyìí mo mọ̀ yóò nánú àwọn olùmọ̀ ní àwọn tá a mọ̀ ní ẹni tá à ń wí obìnrin lòun náà fáìn ó ti parí first degree kó tó ti kó lọlé ọkọ àmọ́ ọkọ tán ló dẹ̀ lọ ṣe masters ó délé ọkọ tán ó sì dìbò ó ti di ìjẹ ti da phd ń jẹ ìwádìí táwọn wí lẹ́yìn kó wá gba doctorate níjọ́ tí tún lòun gba doctorate lọ́wọ́ ó wá ṣayẹyẹ rẹ̀ papọ̀ kóun tún ti gba first degree nínú ìmọ̀ islam náà nínú islamic studies ẹ wò kán ilé ọkọ sì ló wà àwọn tí ẹjọ́ òsì ilé ọkọ àti ìdíkan nínú ilé ìjọ ti wà wọ̀ èmi ò tí ì rí láàtúndọ́ láti láwọn èèyàn tán láwọn ń kàwé gboyè káké gboyè àti ìrí ẹni tírú ẹ̀ tiẹ̀ tẹ̀lẹ̀ sí wájú á ah, kò sì kí ní ọkọ lóbìnrin ni o àwọn táwọn wíyà àwọn obìnrin làwọn ti ń kalẹ̀ yìí obìnrin ni wọ́n wọ́n ti ń dé náà ti wà ń lé ọkọ wọ́n ti ń bímọ táwọn dáadáa yìí ń ṣẹlẹ̀ nínú àbí tọ́lọ́wọ́n ọbọ̀ ò bá sì dánú òmìnirà àwọn akọ bẹ́ẹ̀ sẹ́ni tó ju wa ò bá là àwọn nǹkan kan àmọ́ òrùkó nira ni wa láì kò nira ọmọ ń bẹ́lí ọkọ ọmọ ń bímọ ọkọ ń bímọ àbí àwọn náà ń bímọ ni kò disturb ẹ̀kọ́ àwọn méjèèjì àti láwọn ọkùnrin mi náà yóò ti níyàwó yóò ti bí ma pàápàá kó tó di pé òun fẹ́ òun fẹ́ tún nǹkan báyìí òun fẹ́ mójútó nǹkan báyìí òun fẹ́ gbọ́ nǹkan báyìí. àmọ́ ṣe rí tá a bá ti tá a bá ti ń yọ owó ìsìláàmù kúrò níbi nǹkan tá a bá ti ń yọ owó ọtọ lọ́hùn kúrò níbi nǹkan a ní tọ́ bó ti yẹ ká tọ́ eléyìí kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ pé ta bára wọn sọ. àná ẹ má dìnnà ìwọ̀n ní gbádùn tọ́lọ́wọ́n bá nípa gbádùn tẹ́yìn bá rò pé ń dìnnà ìwọ̀n àdámọ́ ó tù wọ́n lẹ̀ torí ẹ̀ ní tí ń lé gbọ́ ẹ̀ ẹ̀ sáàbì mọ́ fi wọ́n mọ́lẹ̀ oúnjẹ tó yẹ kán jẹ ní tẹ́yìn bá lẹ̀ fún wa ẹ̀ ní wá fún wọn lọ́nà halal wọ́n jẹ́ lọ́nà haram tinutinu wà nínú àbíkẹ́ ti ti tọ́ ìlànà tó bá yẹ kí yóò tọ̀ lórí ọ̀rọ̀ yìí eré kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ tẹwárí ìsìlámù islam wá gbá àwọn ìlànà kalẹ̀ ó gbá àwọn ẹ̀tọ́ kalẹ̀ tá a gbọ́dọ̀ fi máa lọ́kọ tá a sì gbọ́dọ̀ fi máa láàyè àkọ́kọ́ afẹ́ níyàwó afẹ́ lọ́kọ títí mo ń gba wájú rẹ̀ wípé mọ́kàn wò pé á mo gbọ́dọ̀ lọ́kọ ẹ bá ń wáyàwó nínú ẹ bá ń wáyàwó kọ́ ìyàwó tó o bá fẹ́ fẹ́ ànágbèrè rí báyìí kọ́ ọ sì rí tó wù ọ́ lára rẹ̀ àyè máa fẹ́ yàwó bá mi ẹranko ti máa fẹ́ ra wọn nínú Islam tẹ̀sí òfófó yìí wà kàn wá ló bá kàn sí ilé kùn tó bá ń ti lábu kórabu náà lórí ìgbò lọ náà lára bá ń kọ́ nínú Islam ọ̀ select inú àwọn obìnrin ni ọ̀ select ìjọ ìjọ tó wá wò lára rẹ̀ ó pọ̀ ní àwọn wò lára obìnrin fífẹ́ wọn ó pọ̀ Islam wa fẹ́ kọ́ select nínú wọn àdéhùn sọ fún wa ní hadith ó ní tó ń káhùn ní mọ́ra àti àrùbà àmọ́ tó obìnrin torí ìgbà limaliha àwọn yẹn lè torí owó rẹ̀ wàlìjàmáliha torí kúlẹ́wà wàlìhásáliha torí irú ọ̀nà tó ti jáde wàlìdíìnì ha àti nítorí ẹ̀sìn pé á ah, lágbájá mọ̀ lórí tẹ̀sìn alábìnrin fáàzù fàrùbí dáa ti di èyí tó lẹ́sìn ni ó dìímú dáadáa dìímú wípé ọ̀fẹ́ tẹ́lẹ̀ abáàrí gómìnir wa lẹ́sìn ó wá kun nǹkan mi ó ní pé obìnrin lè lẹ́sìn kó mọ́ wù ọ́ ṣe é mọ̀ pé eyín tó wù ọ́ wù mí eyín tó sì wù mí lè mọ́ wù ọ́ ikóbìnrin tún lẹ́sìn wò títọ́ anábì ni pé ó yá tó wà lọ rèé wù ú ẹ̀sìn ló ní ìwúlò tó ó ti kọ́ ní fáìlì àmọ́ tó wá wù ọ́ àbí kó wù ọ́ lọ́ọ̀rì yẹ wù dáadáa wù dáadáa anábì wa muhammad sallallahu alaihi wa sallam kama fi hadith jaabir ibn abdullah radiyallahu anhu. ẹni jaabiru anábì sallallahu alaihi wa sallam sọ ń jọ́nà jaabiru wa ń gbọ́ pé ìdá khotaba ahad khotaba ahadikumul mar'a ó ní dáníkọ̀ kan nu yín bá bá obìnrin sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ o ẹ fẹ́ bá a sọ̀rọ̀ bí mo fẹ́ fẹ́ o anábì ní kẹ́ẹ́ tó ṣe bẹ́ẹ̀ fa ẹni sàtọ́ àyàndọ̀rọ̀ ìlà àmàyẹ̀dẹ̀ òhùn ìlà nìka ìhá fẹ́lẹ̀ fàá tẹ bá mọ̀ pé o o o láǹfààní àti wò ó kan lè rí tí ó wù ọ lára rẹ̀ anábì wá bọ́ ti wò ó jábìrì wa ní pàkọ́tọ́bù tó jàríyà ó lọ́mọbìnrin kan ó ní mo wá ti ń bá a sọ̀rọ̀ kí a fẹ́ra wa ó nítorí ọ̀rọ̀ tá à nẹ́bí sọ yìí fàkóńjò àtàkọ́bà ńláha ó ní mo wá bẹ̀rẹ̀ sí ní lúgọ káàkiri èyí wo ti máa ń bọ̀ lọ́kàn èyí wo tó bá kẹ́yìn èyí wo wájú rẹ̀ sówù mí èyí wo ẹ̀yìn ó ní mo wá ń farapamọ́ láti fẹ́ di pé kí n tiẹ̀ rí yóò wù mí lárò mi. ó ní ma da'ani ila nikahiha wa tazawwujiha fa tazawwajtuha. ó ní títí tí mo fi wá rí nǹkan tó wù mí lára rẹ̀ kí n fẹ́ nígbà náà mo ṣẹ̀ṣẹ̀ wá fẹ́. àwọn tí wọ́n wájú Muhammad sallallahu alayhi wa sallam. so ń ní tá a bá fẹ́ níjọ́ kan ẹgbẹ́ fáwọn abu hurairah ni kuntu inda nabiyyi sallallahu alayhi wa sallam ó ní mo wà lọ́dọ̀ ànábì jọ́sán fa ataahu rajul ọlọ́kùnrin kan bá wá sọ́dọ̀ ànábì fa akhbarahu annahu tazawwaja imra'a ọkùnrin yìí wá sọ fún ànábì pé òun máa fẹ́ ọmọbìnrin kan nínú àwọn ansar nínú àwọn obìnrin madina kódà ànábì wá ń béèrè lọ́wọ́ ọkùnrin sallallahu alayhi wa sallam pé anadharta ilayha ọmọbìnrin tó ọlọ́ fẹ́fẹ́ yìí ṣọ́ọ̀ṣì ti wò dáadáa báyìí kàálàlà ó ní ìdí wo àkàl anábìnrin fàdáhà ó yà mọ̀ lọ́wọ́ yìí sáńdọ̀rù ilé ìhà lọ wá bọ́ọ̀tì irin tí ó wù ọ lára rẹ̀ lọ wá bọ́ọ̀tì irin tó wù ọ lára àti pé àwọn ọmọ obìnrin ànsọ́ọ̀rì ẹ̀ rí àwọn ọmọ ẹlẹ́yin ibi ẹgẹ́ ni wọ́n ìyẹn mọ́ rí tí ó wù wọ́n lára òjò eléyìí ó pàtàkì púpọ̀ lágbó àgbọ́yé rẹ̀ tọ́lọ́mọṣà ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run anabuwa muhammad sallallahu alaihi wasallam al-mughira ibn shu'ba ona sọnnu ọ̀rọ̀ rẹ̀ ona wa ba nabi sallallahu alaihi wasallam dọkan fadakartu la imra'atan akhtubuha oni mo wa ṣàlàyé pa obìnrin kan tí n bá sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ lọ́wọ́ fa nabi al-mughira ni sọ̀rọ̀ al-mughira ibn shu'ba ona nabi wa ni fa idhhab fanzur ilayha ọmọ tó lọ sọ̀rọ̀ rẹ̀ kọ tó lọ wò kọrin tí ó gbọ́ra rẹ̀ ka iná wu ájìdàrú àyè kó dá má bẹ́yìn náà kó ma ó bá ọba wò ó tó wù ọ́ èyí ò ní ó di ẹgbẹ́ lọ́dọ̀ ara yín kó yẹ pátọ̀ kan rẹ ló ti wá bọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé nǹkan yí pàtàkì náà kó yẹ tó wù wá kò sí irú nǹkan náà bá ti bẹ́ẹ̀ méjèèjì kò sí ipe nǹkan kó Al-Mughira ibn Shu'ba ó ní mo bá bí obìnrin kan náà wọn àlùsọ ó ní mo bá bá àwọn bàbá rẹ̀ méjèèjì sọ̀rọ̀ ara àlànà tá a fi máa ń fẹ́ yàwó mùsùlùmí gbogbo ẹ̀ ló ní ẹ̀kọ́ lóòótọ́ ìgbàláyé wà abọ́ kápọ̀ ọmọbìnrin jòkó direct ìsìláàmù tí wọ́n mú ẹ̀kọ́ mi wá pé ńgbà mí kẹ́ ẹ tó pé direct yẹn gan ó lè jọ ọmọ ọdún máa ti ju ó lè jẹ́ pé àǹfààní ẹ̀ lè èdè rí gan ẹ lọ rí báwọn òbí rẹ̀ méjèèjì mọ̀ ìmú náà máa ń wù mí mo fẹ́ fẹ́ ẹ̀ àwọn òbí rẹ̀ wà bá sọ sàhábì Al-Mughira ibn Shu'ba ó wá lọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọ́n sọ fún wọn. ó ní wa akhbartuhuma bi qawli Rasulillah sallallahu alaihi wasallam ó ní wàá fún wa sọ fún òun wá sọ fún ẹ pé ànábì dẹ̀ sọ kí ní kan pé ọmọbìnrin tí mo ní mo fẹ́ fẹ́ ó ní lọ rí wò dáadáa ń sọ fún wa pé mo fẹ́ wo ọmọ yìí dáadáa fákà ẹnẹ́hùnmá kẹ́mi hà àwọn ìyá rẹ̀ nù àwọn méjèèjì wọn náà wá ń kórìíra ọ̀rọ̀ yìí jọ náà ẹni pé wọ́n ń kó ìlànà àwọn àmọ́ ọmọ wa tọ́ọ̀tì ìgbìmọ̀ tọ́ọ̀tì rẹ̀ tá a wá ń sọ̀rọ̀ parẹ́ yìí pàṣẹ́mi àtìdáàlì kalimar awàhíyà fi ṣèlérí ha ọmọbìnrin yìí bá gbọ́ ọ̀rọ̀ yẹn ó gbọ́ bí tẹ́kùnrin sọ pé ni wọ́ dáadáa gbọ́ kálá nàbì ló pa ọ́ láti pé kọ́ rí mi dáadáa pé kọ́ wò mí dáadáa hàn bọ̀ ó yá ìbéèrè ó bá bọ́ta wà ilà fa ìní àìṣòdùkọ̀lọ́ ọdún obìnrin wa ní àmọ́ ò kálá nàbì kọ́ ló ní ọ̀wọ̀ mi pẹ̀lú ọlọ́run ọlọ́mọbìnrin bá ti dàgbà àwọn ọmọbìnrin jọ́nà nù wọ́n ti wọ́n lùgbèsè ayé ó bá ti dàgbà tó fi bo ara rẹ̀ ìyẹn ni pé abẹ́ ẹni tó bí kọ́tìnì inú ibi tó ń wà tó ń fi gbọ́rọ̀ ọkùnrin ló sọ lórí wọn ó bá ṣí gàgà rẹ ó ní panasọ́ọ̀tù ilé ha ó ní mo bá wù ọmọbìnrin náà pàtàkì wájú tó ha á mo rí báyìí inú mi wá tó òfin mo rí nǹkan ó ní mo sì fẹ́ fàdákàrọ̀ mi máa wà kéde ha alimọ̀gílẹ̀ ní ṣọ̀rọ̀bà ó wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn dáadáa dáadáa pé ah ọ̀rọ̀ tá a lẹ́nu sọ yìí tó ṣẹ́yìnká tí mo rí tó wù mí ah in fact mo mọ̀ gbádùn rẹ ìgbésí ayé wa mọ̀ dùn nǹkan báyìí báyìí báyìí Al-Mughira ibn Shu'ba wá fẹ́ sọ̀rọ̀ ó ní gbogbo àwọn ìyàwó tó ń wá fẹ́ láyé o kò sí yìí tó ń rí àlùbáríkà lára rẹ̀ tó tó ọmọbìnrin ó lè mi tẹ́sí wo ìyàwó tẹ̀mí nìkan fẹ́ ọ̀pọ̀ púpọ̀ o torí pé tó bá gbélé kò ní pẹ́ ó jà fún tó bá gbélé kò ní pẹ́ ó jà fún tuka ó jà ẹgbẹ́ wọn á ń ka obìnrin tó nìkan lábẹ́ obìnrin tó nìkan fẹ́ láyé wá pọ̀ irú ẹlẹ́ ìlànà ìlòmí ó ní wọ́n ti bá wọn sàábí wá níyàwó púpọ̀ ní ìlú náà lẹ́nu ìlú máa ń kó ìyàwó fífítì jọ ìyàwó fífítì jọ wá ah, ìbá láwọn sàábí kan náà fẹ́ púpọ̀ irọ́ ẹ̀kan náà kọ́ tẹ́yàwó fẹ́ lé ọ̀rọ̀ wọn dàbú lójú kókọ̀ rẹ̀ tó fẹ́ mi ó ní gbogbo obìnrin tó ń wá fẹ́ àlùmọ́dérọ̀ ìlú ṣọ̀rọ̀mà ó lóun ò rí iyì tó dáa tó ọmọbìnrin kálíbà a ti wá wọ ọmọbìnrin ọ̀rọ̀ pọ̀ tó ilé ká nàbì sọ̀rọ̀ àṣàlám sọ fún wa ó ti wá wù wá akiri tó wù wá lára rẹ̀ lẹ́yìn ìgbà náà tó kù nìka wá bá ti ṣe àkọlù nìka tá a bá ti ṣe àkọlù nìka kì í ṣe bá àwọn adé afẹ́fẹ́ mọ tí wọ́n wù ú jọ mí tá ti rí tó ti wù wá torí pìlẹ̀ ni pé wa qul lil mu'minin yaghuddu min absarihim min absarihim ẹ sọ fún àwọn olùgbàgbọ́ òdodo kan rẹ̀ ju wọn lẹ̀ ìpìlẹ̀ wọn á sílẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ wò alákọ̀ọ́kọ́ ó sì gbọ́dọ̀ wò á. bàbá wa kò mbẹ́ ipa tí wọ́n fẹ́ gbé àwọn onímọ̀ islam ó kò tẹ́lẹ̀ kejì ìkẹlẹ̀ kejì yẹn náà ní táwọn onímọ̀ ọmọbìnrin ní àdìsẹ́kọ̀ onígbé tí àdìrọ̀ ọmọbìnrin lóòótọ́ obìnrin náà ti rí àwa náà lóòótọ́ àwa mẹ́fẹ́ ra wa kí ló tó kàn kéèkan yìí o kéèkan akúlù yìí kan tó wá kàn ní àdìsẹ́kọ̀ kẹ́yìn méjèèjì wá fi ọ̀rọ̀ yín mọ ọlọ́run kẹ́ fi ọ̀rọ̀ yín kẹ́ fà kẹ́ fi lọ́lọ́ lọ́wọ́ kọ́lọ́run ṣe sàkún yín níta fi lálẹ́ ìtọ́kọ́rọ̀ mi. anábùwà muhammad sallallahu alayhi wa sallam rabi alisafa wa jaabir bin abdullah ó ní káàna rasulullah sallallahu alayhi wa sallam yóò alimuna lè tìkọ́rọ̀ ó lá nàbì máa ń kọ́ wa ní tìkọ́rọ̀ til umur níbi gbogbo nǹkan kàmá yóò alimuna súra min al-Qur'an bí ó ní nínú tá ànábì wa bí sálà ìfún wa ní bí ìdá hàmà àhàdókùn bil amr ó ní sẹ́ni kọ̀ọ̀kan ní yín bá gbé nǹkan tẹ́ sẹ́ni tó fẹ́ ṣe ilé lọ́fẹ́ kọ́ ilẹ̀ lọ́fẹ́ ra ọfẹ́ níyàwó ọfẹ́ lọ́kọ́ gbogbo tó bá lọ sí ànábì ní sẹ́ni yẹn pẹ̀lú yẹn ká ara ká àti rìn ó ní kó kírun rákà méjì kan mìíràn ó yẹ lè tó yàtọ̀ sí ìwọ̀n ẹ̀ túmbàdì yẹ kó tó bá kírun ìtọ́pọ̀ wá ṣàdúrà yìí allahumma inni astaghfiruka bi ilmik wa astaghfiruka bi qudratik وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو أو قال في عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدره لي خيرا حيث كان ثم أرضني به كيف من ذاك dáka في ni pé à ń pe ọlọ́run ọlọ́run ìwọ lọba tó ìwọ lọba tó nínú ọlá rẹ mo ti béèrè ìwọ lọ ní kápá ìwé ò ní kápá mo wá béèrè lọ́wọ́ rẹ báyìí ìwọ lọ tó mọ kọ̀kọ̀ mo wá bí ọ pé ní tí mo fẹ́ ṣe tí mo fẹ́ fẹ́ ẹ mẹ̀mọ́nà ọmọ lágbájá tó bá mọ̀ kó lórí fún mi láyé àti lálùkì àmọ̀ rí àti ní gbogbo àlámọ̀ rí mi ọlọ́mọ ṣàbàǹṣe rọrùn jẹ́kọ́rọ̀ èmi àti rẹ̀ jẹ́kọ́rọ̀ wá wọ̀ tó bá ti wá mọ̀ pé kò sóore mẹ́ fún mi ní ayé mi àti lálùkì àmọ̀ rí ọ̀rọ̀ wa mọ́jì ó wọ̀ èyí tó bá wá lórí pàpà wá kùn sí rẹ̀ ìtumọ̀ àdúrà yìí ṣẹ́kù ìsìláàmù ní káwá lóbi lè káwá ṣe àdúrà yìí lọ́pọ̀lọpọ̀ gbà kò nídìí à ń lànà o mọ́rù kan wá ní bọ́bá tí wá ṣe ìsìkọ́rọ̀ ọ wà lálàá ni pé ọmọbìnrin ò dá kò dá pọ̀ gbogbo àwọn ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ẹni eré náà ni wọ́n kọ́ lọ́mọ àti ìwà náà lẹ́ni eré ṣùgbọ́n gbà ní ìrìwọ́ àti ẹ̀ ẹ lè mọ́ wà kọ̀ǹtátìbù lọ́dọ̀ ọlọ́run nínú nínú ètò ọlọ́run ìwà àti ẹ̀ ìgbésí ayé yín ìwà àpapọ̀ yín lè mọ́ dáa ìwà àti ẹ̀kẹ́ fẹ́ra yín ó lè mọ́ sórí ń bẹ̀ ìtumọ̀ àdúrà yìí nù ó lè jẹ́ tó náà bá lọ́dọ̀ ẹlòmíì lórí rẹ̀ wà ẹ máa wọ́n jì máa ń ṣẹlẹ̀ fẹ́ẹ́ gbà mí ẹ wò dẹ́lómi bá níyàwó ó lè kọ́kọ́ lọ́kọ̀ kan òun àtọkọ rẹ̀ lójúmọ́ ní ìjà ni ẹ bá parí ìjà lẹ́nu ẹ parí ìjà lọ́la ẹ bá parí ìjà lẹ́nu ẹ parí ìjà lọ́la ẹ bá ẹ bá ẹwọn já já já ó lè padà wá lọ fẹ́ ẹlòmíì ìkẹsì mọ́ gbọ́kún jà mọ́ nítorí pé ẹni tó wà tẹ́ ẹjọ́ ń jà yìí ìbágbé wọn kò sún wọn náà yìí kò túmọ̀ sí pé lérí títà àwọn méjèèjì kò túmọ̀ sí pé àwọn méjèèjì náà nínà nígbà ọlọ́run ọba ṣe nígbà tó ti pé kò sóore láàrin ó lè padà wá dé omi kó ti mọ̀ lọ́dún gbàdúrà ṣé bá dé àwọn ẹ̀wà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam Zainab níbi náà lọ́hùn Zainab ló kọ́kọ́ fẹ́ àmọ́jọ́ náà ti bẹ́ lé Zainab ariwo ìjà lé ní ìjà lọ́la ìjà lé ní ìjà lọ́la ariwo lé ní ariwo lọ́la títí títí títí lásìkò ń fẹ́ra wọn náà nígbà tó yá ìgbà títí àwọn yìí pọ̀ ẹ̀mí ànábì náà ti wá wà mí pé ah ṣé ìgbìmọ̀ ò ní padà wá sí ọmọ yìí báyìí àmọ́ ànábì ò lè sọ ta ọlọ́run wa subhanahu wa ta'ala ló wá sọ ayà kalẹ̀ nígbà tó ti kọ́rùn àwọn àtìlẹ́yìn tí wá wọ̀ tó ti kọ́ra àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wa ń tọ́ ilé Muhammad máa fẹ́ àmọ́ nígbà tó wọn náà ti fi ilẹ̀ lẹ́bi o káàmù ìjà àbọ̀bẹ̀ òun lé nítorí ọ̀rọ̀ kila kan bẹ́ẹ̀ múlẹ̀ gbéyẹ wá níjọ́ tí Zainabu yìí wá dé mú bí ànábi sallallahu alaihi wasallam bóun àti ẹntì òun àti Zainabu ti máa ń tira wọn gbọ́ lójoojúmọ́ yìí tá a níjà níjà ní níjọ́ náà tó ti wọlé ànábi àgbẹ̀ àgbáriwo rẹ̀ mọ́ àgbẹ́jọ́ rẹ̀ mọ́ àlùbáríkà wọnú ìgbésí ayé rẹ̀ nílẹ̀ kan náà kò túmọ̀ sí pé Zainabu tó kọ́kọ́ fẹ́ẹ́ ṣe orí kì í ṣe oríire kò túmọ̀ kì í ṣẹni Ọlọ́run nígbà ó ní ọ̀rọ̀ lọ́kọ láyà ńgbà mi ìjọba ní táwọn afáàmì bá ní àpò sílẹ̀ nígbà mi lèlò túká kò ń ṣe pé wọ́n ń da ìyì ìlú àbí wọ́n ń tú ìyì wọ́ tí ńgbà mí yẹn lè rí pé àwọn ènìyàn ìbágbépọ̀ wọn yìí tó da ní kẹwọ́ ẹjẹ́ kan tó bá. tó bá túká tẹ́ka lukú wọn ọkọ lè padà rí ìyàwó mi kéde tèmi òun náà wá ìyàwó tí ó mọ gbọ́rọ̀ tó lẹ́nu yóò wá rí ìdúró sí lẹ́nu àbíyàwó mi yóò rẹwà ní ìdólẹ́mì yìí yóò wá rí ìdó rẹwà àbíyàwó mi yóò mọ̀jẹ́sẹ̀ ní ìṣe yóò wá rí ìdó mọ̀jẹ́sẹ̀ àbí padà wá rí mi ìsinú rẹ̀ ó tó gbé á ah, àbíyàwó mi yóò tẹ̀lé bímọ ni yóò padà wá bímọ. kódà kí láwọn ilé pé wọ́n ń bára wọn gbé gbogbo wọn ti ṣe gbogbo ẹ̀ tó wọn lọ síbítù náwó nágbà ọlọ́run sọmọ fún wọn kálukú sì para lọ rí lọ́kọ mi ìyàwó lọ́kọ mi kò bímọ mbẹ ọkọ náà níyàwó mi òun náà sì bímọ bọ́lọ̀ wọn bá ti máa ń tó nìyẹn lóbi ẹ ti ṣèkọ́rọ̀ yìí àwàṣe àfi wá bí ọlọ́run tó àìyé ah, ọlọ́run lákòókò tó wá sọ́nà ẹ̀ nígbà bá wà bẹ lágbègbè yìí lọ́wọ́ tába ti mọ̀ kóbìnrin kan àtọkùnrin kan bẹ lórí wa lè báyìí wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ ó wá dé ìwọ̀ fún gbogbo ọkùnrin tába ti gbọ́ sọ̀rọ̀ wọn kíkan tó wá ló wù òkú bá sọ̀rọ̀ fẹ́. anábùwà Muhammad sallallahu alayhi wa sallam anábì sọ àìmọye ọ̀rọ̀ tó pọ̀ fún wa lórí eléyìí. ó ní pé obìnrin àtọkùnrin tí wọ́n bá ti jọ wà ẹnìkankan ò gbọdọ̀ tó lọ bá rú obìnrin mi sọ̀rọ̀ anábìnrin la yakhtubu ar-rajul ala khitbati akhihi tí obìnrin bá ọkùnrin kan ti gbóbìnrin kan sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ ọ àti wàá mọ̀ pé àwọn méjì jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ọkùnrin mi ò gbọdọ̀ tó nẹ́rú ọjà mọ́ irú obìnrin ọkùnrin mi ò gbọdọ̀ tó bá sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ ọmọ àfi téèyàn àfi tó ọba bá sọ tẹ́lẹ̀ irú ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ náà láti wà nàbọ̀ Muhammad sallallahu alaihi wípé àwọn sàhábì ànábì mẹ́ta wọ́n ti bóbìnrin ẹ̀yọ̀ kan sọ̀rọ̀ kálukú wọn ò sí jọ ni sọtá àbájọ mọ̀ kò sílẹ̀ kò sẹ́sẹ̀ lè àmọ́tẹ́ bá ti mọ̀ ẹlòmíì ò gbọ́dọ̀ túmọ̀ lọ́ bá ọmọbìnrin bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ọ fẹ́ wọn lónìí gẹ́gẹ́ bí ẹjọ́ pé náà ni bá a ṣe sọ tẹ́lẹ̀ náà ni kéèyàn bá ní lẹ́jà lọwọ ọjà tẹ́nìkan bá ń ná lọ́wọ́ tó ọmọ kan ti ń ná lọ́wọ́ jẹ́ wọn tó lọ ọjà bá ní tó bí là ìgbésí rèé tá a bá fẹ́ yàrá ó wá kó àwọn bíi a máa tá a padà tó máa wàyí lèmi wọ fọlù kó ṣe àlékún mímọ̀ àti àlékún àgbọ́yé nìkọ̀ọ̀kan wọn kó ṣe àlékún dáadáa wa kó fi islam kó túbọ̀ fi yé wa ní múlò rẹ̀ kọ́nà fún wájú kó rọ̀ ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. àgbogbo àwa bàbá bàbá tá à ń bí ma táwọn ọmọ wa bá ti ń béèrè irú nǹkan báyìí pé a kò ti fẹ́ níyàwó ẹ mọ̀ ìgbà aṣọ dọ̀tà èyí ṣogun là wà sọ níbi irọ́ òní níyàwó àwa ní ọmọ ẹlòmíì torí ọ̀lẹ́dọ̀gbọ̀n rẹ̀ kó lé irọ́ kò tó bẹ́ẹ̀ ẹ pé ìjòkó ni ẹ dá lẹ́kọ̀ọ́ tó náà sàlàyé fún mi ah, àkíní yìí